رسول الله Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd adúpẹ́ fún Ọlọ́run wa atọrọ àdínkù kí àti àdínkù gẹ fún Ànábì sallallahu alaihi wa sallam yìí ni àkọtún ètò ní ètò wa hudan wa bushra ilé tí yọ ọmọ ogun orí afẹ́fẹ́ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sharafdin Gbadebo ọ̀rọ̀ jí ẹgbẹ́ wa ní farabalẹ̀ kí a fi àfòrìtẹ́jì láti jẹ àǹfààní ọlọ́kọ̀ ọ̀jọ̀kọ̀ ọ̀rọ̀ láti ẹnu wa bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرسكتا إن أرس ربا ونان ربا القرض ربا gbèsè báwo ni rìbá ṣe máa wọnú gbèsè òun náà ni kéèyàn ó yáyàn lówó àbí kéèyàn ó yáyàn ní nǹkan kan kó wá dá májẹ̀mú fún un nígbà tó bá dá padà ó lè tó ju eléyìí lọ ló fi dá padà bí kéèyàn yáyàn ní fifty thousand naira lórúkọ pé fifty five thousand ló fi dá padà àbí kéèyàn yáyàn ní ewúrẹ́ kan tó yẹ pé ó nídìí rẹ̀ láti lò nǹkan fẹ́ pa lásìkò ọdún lọ́dún Ramadan ó wá yá ewúrẹ́ kan lọ́dọ̀ ẹni tó léwúrẹ́ ó ń fẹ́ pa fọ́dún eléwúrẹ́ wa sọ fún pé agbo ọlọ́dún kan àbọ̀ ló fi san padà sọ eléyìí báyìí èlé ni àbí kéèyàn kó tiẹ̀ yá èèyàn ní ìgbà aṣọ kan ìgbà aṣọ àǹkárẹ̀ ẹyọ kan ọfẹ́ dá kọ́ wọ̀ ọ́ láti fi sọdún kẹ́ni tó wáyé anígàn aṣọ kó ìgbà méjì ni fi dá padà sọ eléyìí ń ni kẹ́ni tó yáyàn ní nǹkan tó yá ni lówó kó sọ yìí owó tí mo yọ yìí o àbí nǹkan tí mo ó tún ṣe mí láǹfààní kan gẹ́gẹ́ bí kọ́sọ́kọ́sọ wípé tí màá fi lè yọ ní one million yìí ilé rẹ tó wà níbí báyìí ó jẹ́ kí n máa gbé ilé yẹn kí n gbé fúláàtì kan ní ilé yẹn oṣù mẹ́ta láìsanwó ìbọn náà fẹ́ yá one million lọ́dọ̀ mi tọ́ àbíkọ́ tí ẹ sọ yìí pé ẹ ọ̀fẹ́ yáwó mú ọwọ́ gbogbo lẹ́nu ilé mi àti àyíká rẹ̀ kó kọ́ gbà kọ́ ma kó tó wá gbowó níjọ́ tó bá sanwó owó tí mo yọ nìkan náà lọ sàn gbogbo eléyìí haram ni lábẹ́ òfin ọlọ́run bá wà torí pé òfin ṣẹ̀rí àṣọ yìí pé kullu qardin jarra naf'an fa huwa riba gbogbo gbèsè tó kan wá bá ní tí ò bá sí ipá afẹ́ yáyàn lówó àbá ti láǹfààní àti sàǹfààní àǹfààní yẹn ti sọ ìyánilówó yẹn dèrè bá kódà kó ṣe pé iye ju owó tó yá náà lọ́ọ́ dà padà ẹni tó sọ pé bá ń fọ mọ́tò nígbà tí ọwọ́ ayáwó lọ́dọ̀ rẹ̀ bá ń fọ mọ́tò ó túmọ̀ sí pé mọ́tò tó bá fọ tó ń ti pé ńgbà tó bá gbowó iye tó gbà náà lọ́ọ́ dà padà mọ́tò tó bá fọ́ ti dà ọ̀sọ́ di rìbá ọwọ́ abáyẹn tó fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ ọba pé ń gbálẹ̀ lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ gbálẹ̀ lọ́wọ́ rẹ̀ ọba gbà ọ́ ọba pé ń lọwọ mọ́tò lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ gbá lọ́wọ́ rẹ̀ kọ́ ọba fọwọ́ àyàfi ọba ọba gbálẹ̀ ọba fọ mọ́tò ọwọ́ aṣọ owó tó fẹ́ yá dijọ́ mi sọ̀rọ̀ sọ dijọ́ mi torí ẹ̀ tó bá wá jẹ́ ike iná ni ọwọ́ asan àlékún nígbà ya yá ẹgbẹ̀rún kan náírà ẹni tó lówó ọ̀dá májẹ̀mú fún ọ ìwọ náà sì dá májẹ̀mú fún ọ ọwọ́ asan ẹgbẹ̀rún kan náírà tán o tún wá bùn lọ́gọ́rùn kan náírà o sì ń tó burú nu eléyìí o ó sì tún gba aládàá rẹ̀ èsì wọ́n tí èso àbí kọjá fọ yéwúrẹ́ wọn lọ wá fi san àgbo ọlọ́dún méjì Ọlọ́run san lẹ́san rí nítorí pé ẹ̀dá májẹ̀mú wọn ló wù lọ fẹ́ ṣe dáadáa ṣe eléyìí kò sí tó burú ní eléyìí ètò burú ni kò dá májẹ̀mú ètò burú ni kò dá májẹ̀mú wáyé o wá rí owó jíjẹ nínú nǹkan tó gbogbo bàjẹ́ láwùjọ wa ni àwọn èèyàn ń ya owó èlé bàjẹ́ ni wọ́n máa ń ya lọ́dọ̀ ara wọ́n yàwó èlé lọ́dọ̀ ara wọn talẹ́ni náà ti máa yáyàn lówó gan tó ṣe pé kò ní gbèlé lórí rẹ̀ láwọn àwùjọ wa wọ̀nyí kò sí kọ́dà wọn tó máa ń kọ́ tí kọ́ kéde rẹ̀ sáwọn àrò ògiri gbogbo pé àyíká àmọ́ bá fẹ́ yáwó ẹ nọ́mbà yìí o wọ́n á ń bí ẹnìkan léèrè ń bu pé àwọn aláàánú ṣe pọ̀ nílùú yìí mo أعوذ بالله من الشيطان الرجيم، أعوذ بالله من الشيطان الرجيم، rajim owó èlé gbígbà owó èlé sísan haramu ni ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa wọ́n ti ẹ̀ ní bẹ nínú àwọn èèyàn tó ṣe kú tó bá yáyàn lówó yóò kó wọn gbèlé lórí ẹ̀ níjẹ́ tó bá ti wá gba tó bá ti wá fún wọn lówó yìí yóò tún wá gba nǹkan kan tí wọ́n fi dúró bóyá wo ilé bóyá wo ilẹ̀ ó sì lè gba mọ́tò wọn sọ́dọ̀. So báwọn nǹkan tó ń wọ́n yọ́ọ́ máa wá sáàgùn sẹ́ni tó gbowó lọ́dọ̀ rẹ̀ bí o ti ṣe ní rówó ǹsàn tí gbogbo nǹkan tó gbà yóò ti di tiẹ̀ wọ́n sì tún máa yáyàn lówó èlé gba ọ̀dọ̀ báńkì ẹ̀ríkì báńkì báńkì báńkì tó ń dálẹ̀ yẹn nítorí ojúlówó ọ̀nà tí báńkì ti fi ń rówó oná lè lè eléyìí táwọn dọ́gbọ́n sí tí wọ́n pè ní interest òun yóò wẹ̀ lè pé oná là ń sọ̀rọ̀ rẹ̀ láti ibi ìjọ mélòó sẹ́yìn àríbà èlé ni wọ́n ń pè òfin ọlọ́run ọba sì ní pé haram ni ẹni pé lọ́dọ̀ báńkì nísìn tẹ bá fẹ́ yáwó lọ́dọ̀ báńkì báńkì ò lè yá yín lówó láéláé kó wá sọ pé iye tó ń yá yín yàn iná lẹ́ fi san padà láéláé báńkì ọgbèlè lórí rẹ̀ náà ẹ gbogbo báńkì tó bá ti wọnú rẹ̀ eléyìí ò ní àlọ́ kò ní ìdí pé màá ṣẹ̀ṣẹ̀ wọ́n sọ pé táwọn ọba yá lówó iye interest báyìí yóò gorí rẹ̀ tẹ́lẹ̀ bá ti kó pamọ́ sọ́dọ̀ àwọn eléyìí tó ṣe pé náà ni wọ́n máa ń lò láti yáyàn lówó èlé àwọn náà máa fún yín ní èlé iye báyìí tẹ́ bá wà ká dáadáa ẹ rí i pé iye èlé tí báńkì sọ pé máa fún yín lórí owó tẹ́ kó sọ́dọ̀ rẹ̀ wọn yóò kéré sí iye èlé tí báńkì fẹ́ máa gbà lọ́dọ̀ bá yáwó lọ́dọ̀ àtọ́pọ̀ haramu ọ̀rọ̀ rẹ̀ yìí torí rẹ̀ mọ́ tọrùn bọ gbèsè ẹnì kékeré nìkan bá ti sọ pé mo jẹ gbèsè báńkì gbogbo onílàtí ó ti máa rò pé ó èlé gorí rẹ tiẹ̀ bọ̀ ẹ sì rí i pé eléyìí kì í wọnú owó àyàfi kókó parun bówó ọlọ́run ti sọ ọ ní yamhaqullahu rìbá wa yurbi sadaqat ọlọ́run ọba máa fi rìbá kó ìparun bá dúkìá a sì máa tara sàrà àṣìṣe a máa owó tún máa rú gọ́gọ́ sí i. akramakumullah gbogbo ẹni tó bá fi lè gbọ́n láyé ọ gbọ́dọ̀ tọrùn owó ìlé o ọ gbọ́dọ̀ gbá ọ gbọ́dọ̀ gbá láéláé ìwọ náà sì gbọ́dọ̀ fún yàn lówó kó ló gbèlè lórí ẹ̀ nítorí wípé tó fi ọlọ́run bá bá ní kinní kan ọ̀dà ẹni tó bá fi lè jẹ́ ikú ní àyà ọ wá takò fún yìí báyìí ọ̀dà ti pé bí ó ti ṣe burú fún un náà lọ dáwọ́lé o òní rọrùn fún láyé òní rọrùn àgbègbà tó bá di lọ́la kéèyàn tó bá wà lọ yáwó tó yáwó báńkì wọn ń ṣe fukẹ ikú wọn lọ lọ́n gbà fún ọ̀nà ti là ọ̀nà ti sí ìgbà tó ti rówó yá iná ní gbogbo nǹkan dàbí ìgbà tó le wọn ń ṣe fukẹ bí ọmọ olónìí ẹ̀rí pé kò ní pẹ́ kò ní jìnnà tó ti di ni ó rí rẹ nítorí pé báńkì ó rẹ jáde ojoojúmọ́ lè lé sí ilé fún sí lọ́dọ̀ báńkì tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn àpèjúwe tá tí ọba yáyàn lówó tásìkò àti sanwó wá pé ọ gbọ́dọ̀ fi kọ́bọ̀ lé owó nítorí pé ẹni tí ó tọ́ yáwó kò rówó sangbànà bíi ti báńkì kọ báńkì lásìkò kọ́kọ́ ṣe kò ní yá olówó tẹ́lẹ̀ náà àyàfi pẹ̀lú pé èlé kan wà lórí ẹ̀ tásìkò àti sanwó ń bá wa tó tọ́ ọba fi rówó san nítorí mú báńkì má lọ takò látìrà rẹ nítorí gbé kalẹ̀ tó fi ṣèdúró òun náà ni pé ẹ tún jọ sọ àsọyé pọ̀ pẹ̀lú àwọn garanti tó ní agbára ipò owó yun nítorí ti mú ọmọ ìrìsà lọ́tẹ̀ yìí táwọn ò sì fi ní tú àṣírí rẹ̀ fáráyé àjẹ́ pé pàṣẹ́ntéèjì tí ó tún lé yóò tún tó yé báyìí tó bí báńkì ti ṣe wà nù. akramakumullah gbogbo eléyìí wọ́n sọ àwọn transactions yìí wọ́n sọ dé ìwọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ọkọ́tọ́ èlé kéré èlé haramu ni lábẹ́ òfin ọlọ́run ọba ọkọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn kópa ńbẹ̀ o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn gbàrú owó yìí báyìí o wá ní ẹ dábàá ní sílé yẹn ọ̀nà wọn agbàrú sọ́nà ló sọ fún akútú láti àfikọ́ gbowó báńkì ni ẹbí wọn náà sọ pé ṣe bó ti máa kì í tẹ́ kí ló dé tó fi jẹ́ pé ntágbára rẹ̀ ọ̀ká lọ fẹ́ dáwọ́lé òun wọ ẹ̀sìn ẹlẹ́sìn sáré àwọn ẹnìkan lówó ju ọ lọ wọn náà wàá sọ pé díẹ̀ ọkùnrin ò tó àfikún wọn náà lọ tọrùn bó wéèlè tọrùn bọ̀ ṣé bí wọn náà padà ríra rẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù lọ́lọ́kan ọ̀jọ̀kan táwọn náà sọ pé àwọn ọmọ ẹgbẹ́ àwọn wọn láǹfààní àti yáwó táwọn ọmọ ẹgbẹ́ gbogbo rú àwọn owó bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n bá yẹ àwọn ọ̀bọ lọ́wọ́ èlé ọ̀bọ lọ́wọ́ èlé ìdí nìyí tó fi jẹ́ pé bá ra mọ́tò fún yẹn àbí wọ́n gbé fún pé kó fi ra mọ́tò wọ́n gbé one million fún òun sì jẹ́ awakọ̀ nígbà tí wọ́n bá one point three tí wọ́n sọ pé yọ sọ padà yọ sàn padà wọ́n mọ̀ asọ sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ wọ́n bá lóun lọ kánò kọ́sásẹ́sì jẹ́ ike mẹ́ẹ̀dúgbòrì lọ́gbà lọ sọ kánò fún àbí ọ̀ tàn wá jẹ ọlọ́run lọ kánò mẹ́ẹ̀dúgbòrì lọ́gbà lọ wọ́n sọ bí ọmọ bí ọmọ nítorí owó èlé àwọn ọkọ̀ yìí wọ́n sábà yè ẹni jẹ́ pé kótó di kọ́ sanwó tán ó ti forí sápá kótó di kọ́ sanwó tán ó ti forí sọ̀kúta torí pé nǹkan kan kọ̀ eré tí wọn náà máa sá ọ náà lè eré tí ẹgbẹ́ ń lé ọ eré eré eré tẹ́gbẹ́ ń lé ọ sá ìwọ náà máa sá ò sáré tara rẹ má ẹgbẹ́ dírẹ́bà mi tẹ bá wọkọ rẹ̀ tí wọ́n máa sọ pé ah ẹ̀yin òun gbọ́dọ̀ lọ sanwó lọ́tún torí pé tí wọn fẹ́ wọn bá kùnà láti sanwó lọ́tún náà ẹgbẹ́ fojú òun rí màbo wọn lè gba mọ́tò yìí lọ́wọ́ òun wọn lè ṣe kínní kan lọ́wọ́ òun yóò mọ wọn sáré àṣà yóò mọ sáré àṣà pàdúdé mọ sáré àṣà ṣubú tí ó di pé mọ́tò tákìtì yóò wá lọ kó ẹ̀mí àwọn èèyàn yóò kó sí yọ́bọ́yọ́bọ́ yóò kó tiẹ̀ náà yóò kó sí fìtínà nítorí bí wọn náà bá ń ṣe ní méní méjì wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti dẹnu kọlẹ̀ alhamdulilayi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ yẹn ti dẹnu kọlẹ̀ nítorí pé owó kà náà ni owó pé wọ́n ń pa àwọn èèyàn lójú àwọn gbèsè wa kọ́nu tiwọn náà gbọ́ báyìí gbogbo owó tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn wọn ò ní rí sanmọ́ ẹni tó wá jẹ chairman tó jẹ sẹkẹtìrì ẹgbẹ́ rí àwọn ni wọ́n máa léka àtàkàpọ̀ àwọn wa ní rí lẹ́gbẹ́ kùn ní rọ́nà gbàmọ́ owó wa ti ń bẹ lọ́dọ̀ yẹn sán ìgbà náà làwọn èèyàn wà mọ àwọn ẹgbẹ́ mi ní ẹgbẹ́ bú ẹgbẹ́ ẹ̀ka ẹgbẹ́ tí ò láàánú subhanallah akramakumullah ìdínú tó fi jẹ́ pé islamic banking system ó ń ga lọ́nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí báyìí nítorí pé nínú islamic banking system ṣé bófin ẹ̀sìn islam náà lẹ̀ ń gbọ́ yìí nínú islamic banking system kò sí ń tọ́jú rìbá ń bẹ̀ á yanilówó àmọ́ gbèlé lórí ẹ̀ kò sí ń tọ́jú bẹ́ẹ̀ nítorí pé eléyàn haramu gbàtọ́lọ́ ti ṣe ní haramu kò sí tàbí ṣùgbọ́n pé mùsùlùmí kan ní yáyàn lówó kó ló ń fẹ́ gbèlè lórí ẹ̀ bó wàá làwọn ti máa ṣe tiwọn bó ni ó sì dá wọn lójú pé ẹni tó bá gbowó lọ́dọ̀ wọn yóò san padà bẹ́ẹ̀ ni yóò dá wọn lójú nítorí pé tó bá fẹ́ gbowó tó fẹ́ yáwó lọ́dọ̀ yẹn òfin ọlọ́wọ́n bá dá lórí pé wàá fi nǹkan kan dógbò nítorí òfin dógbò yẹn ńgbà tásìkò àti sanwó bá tó ó ṣeé ṣe kọjá pé náà ni wọ́n ta tí wọ́n fi yọ owó tí wọ́n tó bá kú mbẹ̀ tí wọ́n fọ́n eléyìí tó ṣe pé yóò mọ̀ pé bá gbogbo orú àwọn apákáleke táwọn èèyàn bá pàdé ní àwọn àwùjọ wa gbogbo láti ti ṣàlàyé síwájú kò sí òfin ẹ̀sìn náà tọ́gbà púpọ̀ ọmọ agbowó èlé kò sí òfin ẹ̀sìn náà tọ́gbà púpọ̀ ọmọ àsanwó èlé ó kọ yóò wọ́n lè pè haramu ní lábẹ́ òfin ọlọ́run bá ó kọ yóò wọ́n lè pèlè haramu ní lábẹ́ òfin ọlọ́run bá kẹ ẹ má pè ní interest má kẹ ẹ pè ní value èyí tó bá wù yín kẹ ẹ pè haramu ní lábẹ́ òfin ọlọ́run bá o tọ́lọ́mọba ọ̀ràn àyàn ní ká jìnà sí nítorí kálíbà sóríire agbọ́dọ̀ tẹ̀lé tọ́lọ̀ agbọ́dọ̀ tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. akramakumullah lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn mùsùlùmí láwùjọ wa àwọn náà kóra wọn jọ wọn kóra wọn jọ lọ́lọ́kan ọ̀jọ̀kan ládùúgbò ládùúgbò nílùú nílùú àwọn náà kóra wọn jọ wọn láwọn ṣe islamic islamic islamic cooperative islamic cooperative kan láwọn ṣe yí báyìí kí ló dé tẹ́ fi pè ní islamic wọ́n ní nítorí pé táwọn bá ti fi yáyàn lówó nínú ẹgbẹ́ àwọn iye tó bá yá gangangangan náà ni ọ̀dà padà bíi kẹ́yìn ọ̀yá hundred thousand hundred thousand yẹn náà ni ọ̀dà padà àwọn onígbà kọ́bọ̀ lórí rẹ̀ àwọn onígbà kọ́bọ̀ lélè lórí ẹ̀ eléyìí ti yàtọ̀ sí conventional cooperatives tó jẹ́ pé tí wọ́n bá dá wọn lẹ̀ àwọn ètò ìfẹ́ ti Islam àwọn gbèlè lórí rẹ̀ ní ti Islam àwọn ègbèlè lórí rẹ̀ ah ìtọ́da alẹ́ sí o ṣùgbọ́n ẹ sáà ṣé gbogbo ẹni tó bá ti fẹ́ yáwó iná ló lè rówó yá lọ́dọ̀ tìwọn náà ni wọ́n ní rárá o kì í ṣe gbogbo ẹni tó bá fẹ́ yáwó ló lè yáwó lọ́dọ̀ tàwọn kò bá jẹ́ mùsùlùmí wọ́n ní kò bá jẹ́ mùsùlùmí gbogbo ẹni tó fẹ́ yáwó kì í sọ̀n ló lè yáwó lọ́dọ̀ tàwọn wọ́n ní kódà téèyàn bá jẹ́ pé kì í ṣe mùsùlùmí tó bá ti jọ́ ọmọ ẹgbẹ́ àwọn ó lè rówó yá á ń bọ̀ sí bọ́sẹ̀ tó jẹ́ mùsùlùmí tó jọ́ ẹgbẹ́ àwọn kí wọ́n ní májẹ̀mú ọmọ ẹgbẹ́ tí ó rówó yá wọ́n lọ́mọ ẹgbẹ́ májẹ̀mú rẹ̀ kó lè bá àrówó yá lọ́dọ̀ àwọn òun náà ní kó náà ti lówó kan tó dá sápò ẹgbẹ́ òun náà ti lówó kan tó dá sápò ẹgbẹ́ ìyẹn ni pé gbogbo ẹni tó bá láǹfààní láti yá iye kan yóò sì ti dá ìdajì rẹ̀ sápò ẹgbẹ́ gbogbo ẹni tó bá yá fifty thousand òun náà ti dá twenty five thousand sápò ẹgbẹ́ kì bá da náà ni ó láǹfààní àti yá mi ó kéré jù yóò jẹ́ oṣù mẹ́fà tó ti wọnú ẹgbẹ́ àbóṣù méjì àbóṣù kálukú irú ẹni tí wọ́n yá one million wọ́n gbọ́dọ̀ jẹ́ pọ̀ náà ti dá five hundred thousand sápò yẹ gbẹ́ ìní òfin láǹfààní àti yá hundred thousand eléyìí túmọ̀ sí pé ṣe fún mi kémi náà ṣe fún ọ tọ eléyìí tí ẹ wá wí yìí o òun náà ní kíní kan tó bẹ̀yìn ajájẹ́ o nínú transaction yìí tẹ̀ ṣàlàyé yìí báyìí nítorí pé owó tó yá yín o owó tó ń fún yín o lábẹ́ òfin ọlọ́run yíyá lọ yá yín owó tí ọmọ ẹgbẹ́ tó dá sápò yẹ ẹgbẹ́ yíyá lọ yá yín lówó yìí ẹ wá sọ pé owó tẹ̀ ń gbà náà lẹ́ẹ̀ máa yára yín ọ̀dà ìgbà tẹ̀mí yá yín ní fifty thousand ó mú mi láǹfààní àti yá hundred thousand tẹ́ ẹ bá gbàgbé nígbà tá a ṣàlàyé ribal qard ribal gbèsè a sọ yìí pé kọjá yìí pé májẹ̀mú kan bẹ̀ tí wọ́n dá yìí pé kò lè bá àrówó ìyá o àfi kò sèmi náà láǹfààní kan ẹgbẹ́ ti dá májẹ̀mú yìí pé kò lè bá àrówó yá ọ̀ọ́dà yìí kan ilé òfin láǹfààní àti yá ìlọ́po rẹ̀ àbẹ́ ẹ̀gẹ́sẹ̀ ìwọ ti kọ́kọ́ yá ẹgbẹ́ ní iye kan kó tó láǹfààní àti yá ìlọ́po rẹ̀ ajẹ́ pé ìwọ náà wọn náà ń ṣe lọ yá wọn ní díẹ̀ kó lè bá àrí púpọ̀ yá kí á là ń sọ̀rọ̀ rẹ̀ náà rìbá náà lélẹ́yìn rìbá náà lélẹ́yìn tóró ti di qurban jarra ó ti di gbèsè tó òun náà kọ o eléyìí tẹ pé ní islamic cooperative yẹn náà ó ní ìdí àtúnṣe ó ní ìdí àtúnṣe ọ̀nà tẹ̀sí lè gba àtúnṣe òun náà ní kọjá ike ẹni tó dáwó kò ní láǹfààní àti ẹni tí ò dáwó ní ọ̀ láǹfààní ẹni tí ò dáwó ní ọ̀ láǹfààní fi nǹkan kan dúró yóò fi nǹkan kan dúró torí sọ pé tí dáwó bóòlù sọ wá lè yáwó ẹ̀ ṣe bí ìran ẹni lọ́wọ́ ni wọ́n ń pè ìyá òun ọ̀dáwó yóò láǹfààní àtìyáwó bóun náà sọ wá gbówó lówó lọ kò lè gbé lọ yóò fi nǹkan kan dúró nítorí bá fi dógò yàn tó bá ti kùnà láti sanwó lọ́dọ̀ àmájẹ̀mú tẹ̀sí kọkalẹ̀ ẹ gbé nǹkan yẹn ta pàtẹ́ bá gbé ta ẹ mú owó tiwọn tó kù ẹ fún ní tiẹ̀ tó bá sẹ́kù. torí ẹ mo rò ti yé wa báyìí ìbá àjẹ báńkì ìbá àjẹ cooperative ìbá àjẹ aládàáni iná ní bá ń gbé ilé lọ́dọ̀ àwọn èèyàn èèwọ̀ ni láti òfin ọlọ́run bá wà haramu yìí bẹ́ẹ̀ náà ni owó tí báńkì náà máa ń fún yàn téèyàn bá fi lè sí ìwọ́n ti pè deposit account savings téèyàn bá téèyàn bá sí savings account owó tí báńkì náà máa ń fún yàn nítorí pé yàn bá save owó sọ́dọ̀ àwọn òun náà haram ni o àbí kò tiẹ̀ jẹ́ pé fixed fixed deposit account ilẹ̀ sí lọ́dọ̀ wọn pé ẹ̀ka fẹ́ gbàgbé owó ń bẹ̀ wọn kọ́ máa lékún sí kọ́ máa rẹ̀ sí haram ni o kọ́tọ́ fẹ́nìkan nínú àwọn mùsùlùmí ike kọ́ gbaru owó báyẹn kọ́ wa lóun fẹ́ fi ṣàǹfààní o ọgbà òní kò sọ́wọ́ báńkì àmọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ni ọgbà èlé tó bá lé lórí àkáǹtì rẹ̀ yẹn kó lọ́wọ́ báńkì àmọ́ wà á wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ tí mùsùlùmí bá ń bùkátà láti kó owó rẹ̀ pamọ́ àbí ń bùkátà láti transfer owó gba ọ̀dọ̀ báńkì kò sí ní tó burú tí ò bá rọ́nà àbáyọ mi ju àwọn báńkì rìbá lọ ó lè kówó rẹ pamọ́ síbẹ̀ tó bá sì fẹ́ transfer owó kò sí tó burú kó transfer owó rẹ gbàbẹ̀ wọ́n sì lè transfer owó ránṣẹ́ sí wọn náà gbàbẹ̀ lópin ìgbà tó bá ṣe é pé kò sọ́nà mi ju ọ̀nà yẹn lọ àmọ́ sọ́nà mi bá wà tó ṣe pé àwọn transactions yẹn ó fi lè wáyé ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run tí ò ní takò òfin ọlọ́run òun gangan lọ́ọ́ kó lò àmọ́ tí bàbá ti wá sọ́nà mi tí wàá lọ fi wá bọ̀ kò sí tó burú kíkẹ kó lu àwọn èyí tó bá wà náà àmọ́ kó ṣọ́ra fún tó bá jẹ́ haram nínú bíbá ṣe pọ̀ tó bá wọn ṣe pọ̀ owó tó bá wá lé lórí owó rẹ̀ yẹn tí wọ́n bá ti lé àkáǹtì rẹ̀ ò gbọ́dọ̀ jẹ láti dúpẹ́ fọlọ pé láyè sìn àwọn báǹkì yẹn náà á rí i wọ́n mọ pàkọọlẹ wípé iye báyìí ló lé lórí àkáǹtì rẹ̀ íńtírẹsì báyìí àwọn fi ṣe àwọn tún yọ táàsì kan àwọn yọ kìnnìkan kan kò sí wàhálà ń bẹ láti máa ní rẹ́kọ̀dù yẹn lọ́wọ́ gbogbo ìtàn bá ti wá pè lówó èlé tó gorí owó rẹ̀ wàá máa wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ wàá máa wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ ibi tí a máa ti wá ń jẹ́ pé owó èlé òun náà ni bàbàrà òun náà ni kókó ohun tí wọ́n kà sí nídìí iṣẹ́ yẹn òun náà ni òpómúlérò sẹ́wọ̀n kò yẹ kí mùsùlùmí ó ṣiṣẹ́ ń bẹ̀ o gbogbo ibi tó bá ti jẹ́ ilé owó èlé ibi tí wọ́n ti gbowó èlé ibi tí wọ́n ti sanwó èlé kò kí mùsùlùmí ó ṣiṣẹ́ ń bẹ̀ torí pé tìrìpá nàbí sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti wá nínú hadith Jabir ibn Abdullah ó ní láàánú rasulillah sallallahu alayhi wa sallam akila riba wa mukilahu wa katibahu wa shahidai wa qala hum sawa rawahu Muslim ipe ẹni tí ó jẹ owó èlé ẹni tó fún tó fi jẹ àti ẹni tó kọ́ọ̀lẹ̀ àtẹlẹ́rìí méjèèjì anabi laana o ó sì ní gbogbo wọn dọ́gba nù laana ọlọ́mọ ṣe mí pẹ̀lú rẹ lẹ́ni tí ó laana torí ẹ̀ wá tẹ̀rẹ̀ síbòmí o wọ́n sì sẹ́ni bí tí wọ́n ti ń gbowó èlé wáṣẹ rẹ síbòmí wọn sì ṣe níbi tó ti ṣe kòńgẹ́ ìlànà muhammed Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà òfin ṣẹ̀dá fi hàn ipò owó tá a bá ń gbà nídìí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ gbígbówó èlé sísan owó èlé owó tá a bá ń gbà ń bẹ̀ náà ń kọ́ haramu ni tó ṣe kó látàrí pa kówó sí báńkì èlé tí wàá yẹn táwa sì ti mọ̀ kọtọ sẹni bọdì o kẹsẹ mùsùlùmí nìkan gbogbo ẹni bọdì tí wọn bá rí níbòmí ikú wọn ni kò jẹ mu wa tí wọn bá rí níbòmí kò wọn ni kò jẹ wéèlì yẹn mu wa máa fún ẹlẹ́bùn kò sí níbi kankan bọ́lá wọn bá ti ní kò jẹ wéèlì so àti tó bá yẹ kó ìwọ náà lọ yarí mọ́ra rẹ lọ́wọ́ pé n tó wú ọlọ́ọ̀ máa ṣe tọ́ asima ike nínú ẹsẹ̀ ńláńlá òun náà ní rìbá wa gbogbo ẹni tó lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa tọ́ba wa tọ́ba wa sànù tó lówó kọ́mọ́ gbowó rẹ̀ gbàbí rìbá wa ọwọ́ jẹ́ pé ẹ̀rú ń bọ̀ o lè gbówó rẹ pamọ́ lé ẹ̀rú ń bọ̀ o lè gbówó rẹ pamọ́ sílé wọ́n á lọ gbówó pamọ́ sí báǹkì owó rẹ tó wá ní ní báǹkì yẹn èlé wa gòrí rẹ èlé tó gòrí rẹ àti ní ọgbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ tọ́ bóyá ló sì bọ́ lọ́wọ́ rẹ bàtà méjì ni inú kọjá pé ìwọ lè ń bẹ lọ́dọ̀ rẹ ọgbà èlé yẹn èlé tó gbà kú lọ́dọ̀ báǹkì yẹn wàá wọ́ọ̀nù láti bọ́ ń bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ yáyàn lówó ọwọ́ alẹ́lẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ èlé tó onígbà lọ́dọ̀ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ gba ojú owó rẹ̀ nìkan ní kọ̀gbà tó bá tó rẹ̀ ti yáyàn lówó kó tó gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ yìí lórí kọ́ gbèlè lórí ẹ̀ ojú owó rẹ̀ nìkan ní kọ̀gbà má gbèlè lọ́dọ̀ rẹ̀ torí pé eléyìí ní túmọ̀ sí pọ̀ gbọ́rọ̀ ó sì tọ́ láti ọlọ́run àmọ́ tó bá jẹ́ pé ìwọ o ti gba èlé tó gun owó rẹ̀ ní báńkì ó ti gba ilé tó gun orí owó rẹ̀ ní báńkì àbí ó tiẹ̀ ti yáyàn lówó rí tẹ́lẹ̀ lórí pọ́gbèlé lórí ẹ̀ ẹni tó wá yáwó ti sanwó ń tèlétèlé eléyìí sì wà lọ́wọ́ rẹ̀ lónìí ọ̀ gbọ́dọ̀ jẹ́ o o sì gbọ́dọ̀ dá padà fáwọn ẹni tó gbà lọ́dọ̀ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀ gbọ́dọ̀ dá padà fáwọn ẹni tó gbà lọ́dọ̀ rẹ̀ èlé tó gorí owó rẹ̀ ń báńkì ọ̀ gbọ́dọ̀ jẹ́ o sì gbọ́dọ̀ dá padà fáwọn ẹni tí ọgbà lọ́dọ̀ wọn nítorí pé owó yẹn haram ni lábẹ́ òfin ọlọ ṣùgbọ́n wọ́n náà láti bọ́ lọ́wọ́ rẹ̀ bóyá ló ṣe bọ́ lọ́wọ́ rẹ̀ ó lè fi gbẹ́kọ́tà kágbàrú òjò ọmọ mẹ́sàn ó lè lo láti fi kọ́lé ìgbọ̀nsẹ̀ gbogbogbò táwọn ará àdúgbò ọmọ rẹ̀ bí yàgbẹ́ ó sì lè lo láti fi la ọ̀nà fún omi láti máa rọ́nà láwọn ojúdo wa gbogbo àbí kò tiẹ̀ bùnyàn ó lè bùnyàn kódà ó lè lò láti fi kọ́ nǹkan tó wúlò fáwọn èèyàn láwùjọ àmọ́ pẹ̀lú ẹ̀mí pé owó yìí o ọ̀nà bẹ́ẹ̀ láti bọ́ lọ́wọ́ rẹ̀ ni kò sí ládàá kankan bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni kò sí ládàá kò sí ládàá kankan bẹ́ẹ̀ ni kò sí ládàá ǹjẹ́ a lè fi ẹran pààrọ̀ ẹran tá a lè fi ewúrẹ́ pààrọ̀ ewúrẹ́ tá a lè fàgbò pààrọ̀ àgbò tá a lè fi màálù pààrọ̀ ara wọn ràkúnmí àbí tá a lè fi ràkúnmí pààrọ̀ àgbò àbí tá a lè fi màálù pààrọ̀ ewúrẹ́ rìbọ̀ wọnú àwọn ẹranko lópin ìgbà tí wọn bá ti jẹ́ pé a ti pa wọn láì jẹ́ pé a ti dún wọn wọn bẹ láàyè rìbọ̀ wọnú wọn torí rẹ̀ ìyẹn lè fi ewúrẹ́ pààrọ̀ ràkúnmí bọ́n ràkúnmí bá ti gbà ìyẹn sì lè fi màálù pààrọ̀ àgbò ó màálù bá ti gbà kò sí ní tó burú mbẹ alẹ́ fi àgbo kan káfi gba pààrọ̀ àgbo méjì alẹ́ fi ewúrẹ́ kan káfi gba pààrọ̀ ewúrẹ́ mẹ́ta gbogbo eléyìí ò sínú rìbá o tọ́ kàn máa hó tọ́ máa hó sẹlẹ́nu látàrí pọ̀ mọ́ nǹkan kan kò fi ọlọ́ so eléyìí kò sí ní tó burú mbẹ alẹ́ fi ehoro kan káfi gba pààrọ̀ ehoro mẹ́wàá alẹ́ fi adìẹ kan káfi gba pààrọ̀ adìẹ mẹ́ta gbogbo ebi sí ó ti di mọ̀ọ́zùn ó ti di níta àmọ́ wọn a jẹ́ pé iye kìlógíráàmù kan kò ju kìlógíráàmù mi lọ so eléyìí jẹ́ òfin ọlọ́run ọba wa a lè ra gold kágbó pamọ́lé lórúkọ pé a fẹ́ ní ní dúkìá a sì lè ra lórúkọ pé a fẹ́ máa lò a sì lè ra gold àbí fàdákà ká káfí máa retí ìgbà tí ọba àwọn kàtà á òfin ọlọ́run ọba ti dáa jù yàtọ̀ sóúnjẹ tẹ̀ ń kó pamọ́ tẹ̀ ń kó pamọ́ tẹ̀ ń ni ọlọ́wọ́ akọ ra kókó pamọ́ símẹ́ǹtì ra kókó pamọ́ tó bá ti níbi kéèkì mọ́ lọ. páànù kan lé olè ra kókó pamọ́ gbogbo eléyìí kò sún tó burú nínú àwọn nígbà tí èso ń jẹ. kéèyàn bíi góòlù àbí ta nígbà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà láyọ̀ zakatu rẹ̀ o kò jọ iye ọ̀rọ̀ náà. alihamdulilayi rabil alamin adigun fún ọlọ́ọ̀ba ọlọ́kùnrin bá a san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn olórí ọ̀rọ̀ láti ń gbẹ́ látẹnu àwọn olùmọ̀ wa ẹja gbìyànjú kájọ ní tí òde sòkòtò wa kò lé abẹ́ bèrè gbogbo àwọn rìbá rìbá tí ẹ̀tún mẹ́nubà fún wa ǹjẹ́ ó ní ọ̀nà kan tá a fi lè gbà tá a fi foríjì tá a fi bọ́ bìdà bò láfẹ́ sí i. Mm. kò sí wàhálà ẹni tó bá ti ń jẹ owó èlé tẹ́lẹ̀ tó bá fẹ́ túbá yóò túbá kò sì ní padà sídìí rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣẹ̀ yòókù náà ni so ṣùgbọ́n ìyàtọ̀ tí a ní pé ojú owó yín iná ṣẹ́kù fún yín èlé orí rẹ̀ kò ní jẹ́ ti yín bí kọjá pé èèyàn dá báńkì lẹ́nu sìn báńkì rìbá owó tó sì fi dálẹ̀ ó jẹ́ five hundred million naira so ó ti wá ó ti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ní ìsìn ó lóun fẹ́ fi sílẹ̀ ìgbà tó ti jẹ́ haram so owó sì ti di five hundred billion so five hundred billion yẹn minus five hundred million so eléyìí tí ó léyìn haramu ni kò ní jẹ tiẹ̀ five hundred billion rẹ̀ náà ni ó padà sórí ẹ̀. alhamdulilayi bákan náà nípa owó tó yẹ pẹ́pẹ́ yẹra lé lórí wa lè fowópamọ́ tẹnu pé káwọ̀ náà láti bọ́ lọ́wọ́ ẹ̀ àwọn béèrè gbogbo ṣé èèyàn lè kó èlé yẹn kéèyàn kó fún ẹnìkan láti pé mo Sahara ṣe sàárà fún gbéyàn fi bọ́ lọ́wọ́ rẹ̀. kò ní ìdìbò ṣe sàárà fún ẹ kàn kó fún lẹ́nu lọ. bí ọ̀rẹ́ abúlé ìjọba sọ pé sàárà ẹ̀ ń retí ládàánù. sẹ́yìn lè kó fún bí ọmọ èèyàn àbí bí àbúrò ẹgbẹ́ èèyàn kankan. ẹgbà kò fẹ́ nìkan kò fẹ́ nìkan àmọ́ tó dáa jù ní pé wọ́n kò fọ́ ọmọ yín hmm. kò fẹ́ nìkan kò fẹ́ nìkan kó kàwé kó sùn. alhamdulilayi adúgbò fọlọ́ọ̀bá ibà ni ẹjá pàdé àwọn olùwádìí àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́sọ èmi àti ẹ̀yin àtàwọn olùwájú ọjọ́ mẹ́jọ náà wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.